òun lọ́ba tí ń bẹ káwọn tó mọ bẹ òun náà sì ni ọba tí ń bẹ lónìí lópin bàtà ń bẹ abẹ arọ kí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọlá àti ọlá àti ìgẹ̀ fún aṣíwájú ọ̀dà anábì wa Muhammad àti gbogbo mùsùlùmí títí di ọjọ́ ọ̀gbìn dàlùkìyàrùn èyí tí a ó fi rárá wa létí ní òní òun náà ní nípa áyà àti ọlọ́run ọba àti ọlá rẹ̀ gà tó sọ pé ní àwọn tí wọ́n sọ wípé ní ọlọ́run ọba òun náà ni ọba tá a jẹ́ sí fún lẹ́yìn náà wọ́n wá dúó lórí ní tí wọ́n wí ní tí wọ́n sọ lórí ahọ́n wọn wọ́n dúó pẹ̀lú rẹ̀ wọ́n sì lò fúnṣẹ́ tí wọ́n ń ṣe súnmọ́ sàkáhùn wọ́n dúó wọn ò mì kò sí tó mì wọn lórí ní tí wọ́n ti wí gbọ́dọ̀ ní tí wọ́n wí òun náà ni wọ́n tẹ̀lé ọlọ́ni ẹ sọ fún ẹ ní àmàláìkà wọ́n máa sọ̀kalẹ̀ wọ́n máa sọ̀kalẹ̀ láti máa fún ọ ní ìró ìdùnnú ìpè ní kí a má bẹ̀rù kí a má páyà kí a má bara jẹ́ kí a má bọkàn jẹ́ wala takhafu wala tahzanu lẹ́yìn náà ẹfọn ní ìró ìdùnnú tí ó mọ fọkàn wọn balẹ̀ ìpè ní àlùjànnà yìí Ọlọ́run bá ti pèsè rẹ̀ fún wọn nínú àlùjànnà gbogbo tí ẹ̀ ń bá ń fẹ́ ló wà ní gbogbo tí ẹ̀ bá pèrè tí ń bá ń fẹ́ ń fún un eléyìí ló fàtúrẹ́ pé gbogbo mùsùlùmí wọ náà gbàlejò náà àyàfi àwọn tí wọ́n bá pọ̀ àwọn tí wọ́n bá ń fẹ́ àwọn náà ni ó dúró lórí ìtẹ̀lé alukurani àti súnmọ́ òjíṣẹ́ láà nàbí wa Muhammad ẹ mùsùlùmí sàábẹ́ kan wá lọ òjíṣẹ́ láà Muhammad sàlẹ̀ ó bi léèrè ó ní sọ gbólóhùn nǹkan fún mi nínú Islam tó jẹ́ pé ní ní ibi olómìn àyàfi òjíṣẹ́ láà Muhammad ànábì sàlẹ̀ sàn wá dá lóyún pé ní sọ yí pé ní ọgbọ́lọ́hùn ọba lẹ́yìn náà kọ́ dúró lórí ntọ́wí eléyìí la fi ń pe àkíyèsí àwọn ọmọ ẹ̀yà wa ìpè ní joseph ní misra fún olórí wọn olórí tí ọlọ́run bá ti gba ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ muhammad muhammad mursi kí ọlọ́run bá kó bá ní yọ́nú sí arákùnrin tí agbókọ rẹ̀ yìí ó ní ó fi ìgbò àwọn misra wọlé láti di olórí misra tí gbogbo ayé sì jẹ́rìí ní oṣù karùn-ún ọgbọ̀n ọjọ́ ní oṣù kẹfà ẹgbẹ̀rún méjì àti méjìlá títí di ọjọ́ kẹta oṣù keje ẹgbẹ̀rún méjì àti mẹ́tàlá ó lọ́dún ká àtijọ́ mẹ́ta lórí àlééfà ìdarí ètò Misra kó tó di pé ní general Abdulfatai Sisi tó jẹ́ ológun tó gbàjọba lọ́wọ́ rẹ̀ pẹ̀lú pẹ̀lú tipá oṣù ló wà ń bẹ dòní. níta gbọ́dọ̀ mọ̀ ní pé ní àwọn èkó ìjọba ntiwantiwa èyí tẹ́ ń pè ní democracy ìjọba ntiwantiwa ni wọ́n ń pe gbogbo ayé kó wá ṣe lọ́dún nísìn gbogbo ayé pátápátá wọ́n gbọ́dọ̀ ṣe ìjọba ntiwantiwa wọ́n sì wá ṣe náà ó sì wá wọlé àwọn ogun àwọn ọmọ ológun wọn gbàjọba lọ́wọ́ rẹ̀ gbogbo ayé wá dákẹ́ torí pé ní wọ́n mọ̀ ìpè ní ṣẹ̀ríà Islam ló fẹ́ sìn sharia islam ni mursi fẹ́ ṣe eléyìí ló fà á tó fi lọ́ta nínú ilé àti níta gbogbo ayé wa dákẹ́ tó di pé ní wọ́n fi mú lọ ẹgbà ẹ̀wọ̀n níbẹ̀ ló wà tí ọlọ́run bá fi gbẹ̀mí rẹ̀ ntaari lọ àríkọ́gbọ́n nínú rẹ̀ ni pé ní gbogbo mùsùlùmí kó dúró ti ní tó bá mà lóòótọ́ kó sì fi ẹ̀mí lẹ́lẹ́lẹ̀ fún iṣẹ́ ẹ̀sìn islam pàápàá jùlọ àwọn olóṣèlú wa àwọn olóṣèlú wa ó yẹ kí wọ́n lè mùsùlùmí pọ̀ mọ́ òṣèlú tí wọ́n ń ṣe eléyìí ni ó fi jẹ́ kí wọ́n dúró lórí ìsìkámà kí wá sàn wọn nìkan náà gbogbo àwọn ọlọ́pàá wa gbogbo àwọn sọ́jà wa gbogbo àwọn olùkọ́ wa gbogbo wa pátápátá kárí pé ní adúó adúó lórí ìlànà òjíṣẹ́ anábìá Muhammad sallallahu alaihi wasallam ọ̀gbẹ́ni táǹpẹ̀rí yìí ọlọ́run bá ó ti gba ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ àwọn à ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún pé ní kí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga kó má ṣàì ṣàánú rẹ̀ kó má ṣàì tanná ìmọ́lẹ̀ sínú sàárè rẹ̀ kó má ṣàì ṣe nínú àwọn tí wọ́n ń pè ní ṣùádà àwọn tí wọ́n kúkú ikú tí ẹ̀sìn kọ́lọ́run ọba ìgbà fún gbogbo rẹ̀ àwọn tí wọ́n bá wọn tẹ́wà lẹ́yìn rẹ̀ táwọn náà ń ṣe gbìyànjú kọ́lọ́run ká máa rí ọjọ́ tí àwọn náà sọ pé ní sẹ̀rí àlàfáṣe lórílẹ̀‐èdè wa nàìjíríà ọlọ́run ọba wọ náà ní abẹ lásìkò yìí kọ́másà ìsìnbẹ fún gbogbo wa àmín.